ọlọ́run. àwọn yàtí tòlú ga. àtẹ̀dúnú. àwọn yòókù ìdú ga. wọ̀yà لك الله السعادة والعلا بك الله أعلى قدرنا وسعودنا مدى الدار تبقى ناشر الخير للولا بك بني ونعمة تظل بها حتى القيامة والدنا وكم أرشد الرحمن من حسن دعوة أناسا غووا نحو السعادة في الملاك أتام بك الرحمن رشادا شيخنا إدامته بالصالحين ذوي النعاء إدامته بالصالحين ذوي النعاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين آمين الحمد لله رب العالمين آمين آمين الرحمن الرحيم مالك يوم الدين آمين آمين

Yani. lọ́lọ́lẹ̀ àwọn ẹni ọlọ́run yìí sáfọ́run àti bẹ̀rẹ̀ sẹ́ àwọn ẹni ọlọ́run yìí à wọ́n yìí sáfọ́run ẹ̀dàkùn ní ìjòkó gbogbo àwọn Ansarul Islam kí ní ìjòkó bàbá àlẹ́gbẹ́ àgbà rahimahullahu ta'ala rahmatan wasi'a. mo kí bàbá alájà gba tòní. Adama Allahu hayatahu. Ìwọ tó ní wọlé òní kúbọ̀rọ̀. Adama Allahu hayatahu. Ẹgbẹ́ rẹ̀ kẹta tó mú dáadáa. Adama Allahu hayatahu. Ọlọ́run bá sọ̀rọ̀ kó kún ara sí fún wa sí. Àmín. Ní bàbá tó lọ́wọ́ ẹ̀. Lórí àṣeyọrí, Ọlọ́run sọ̀rọ̀ gan-an ilé àǹsáàrù Ìsìlámù yàrá ìpínlẹ̀ yunifásítì. Muhammad Kamaludeen yunifásitì Yorùbá dùn lọ́wọ́ ẹ̀ kì í sísá wọn nìkan ogun tí mẹ́jọ kó ìpátá ìlú ẹ̀ ń dùn lọ́wọ́ ẹ̀ pàápàá jùlọ àwùsá ìsìlámù àṣeyọrí ńlá ní púpọ̀ àṣeyọrí ńlá ní púpọ̀ wa khairu nasi man taraka li jawaba hmm. adéhùn Muhammad ń bẹ̀rẹ̀. sallallahu alayhi wa sallam nítorí lórí tí wọ́n dá bísí mi lórí jù nínú èsì ọba ní gílẹ̀tẹ̀ gílẹ̀tẹ̀ kí làwọn àrẹ̀sí orílẹ̀ náà ní ẹ̀nà bá fi ìsìnká rẹ̀ pé ọlọ́run nígbà wọn ní báyìí ṣe. ọba wọn náà sábẹ́ sẹ́dá tó ní. aláwọ̀ o. òkè kò rí rí bẹ́ẹ̀. alhamdulillah. àti gbogbo tí ń jẹ́ mason board ní Ele èmi ò sí ní ìsà èsì ní ọdún bọ̀dù ní rárá nínú àwọn ọmọ tá a sọ sílámù bí ìjọba tádà bí àbí fásitì sílámù èmi ò àyàkùnmọ́ wá bẹ́ẹ̀ ni. Àwọn akàlọ́. Ẹ má bínú dàrí bàbá wa àwọn ẹgbẹ́ wọn tàbí wọn tọwọ́ mi lẹ́nu díẹ̀ díẹ̀ o. ó bẹ̀rẹ̀ agbálagbà tọ́lọ́sẹ̀ ń kú fún dáadáa báyìí ọlọ́run má tẹ̀lé pa yín o. àmín àmín. ẹlẹ́kọ̀ọ́ sàrí dáadáa. àmín. mo wá kí ìyá wa ìyá gbogbo àwọn ọmọ àlùbáríkà tá a fẹ́ lọrin. àmín ìyá gbogbo àwọn ọmọ àlùbáríkà tá a fẹ́ lọrin. àmín. ọlọ́run jáde yìí tọ́ mọ̀mọ́ àwọn òbí mi pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run ẹ sì bá wọn jìnnà dáadáa ó bá wọn fún bojú rí tẹ̀ ẹ máa rí tí wọ́n dá lọ́dọ̀ lẹ́bi ẹ̀mí gbogbo báwọn pé tá a máa rí ìdí oní a máa bẹ sí ọlọ́run mi lẹ́sà bá kò rẹ̀ ẹ má bá wọn yẹ̀sà mi dáadáa wọ́n bí sì ni o. wọ́n tára tí wọ́n wọ́n wáyé padà sọ́dọ̀ gbogbo fíńgà sáwọ́sì láwùlẹ̀ ẹ̀ka sí òkè wa ọwọ́ ká bàbá wa ní àyè tó bàbá lálejò bàbá wa ní sàlẹ̀ gbóníyàní ilé àbáwá àgbà tòní national mission gbogbo àṣà islam international mission ọyọ dàrí worldwide ẹlẹbi ni gbogbo ìbò bọ ní kárọmọ ẹrẹ ṣe gbìyànjú ọmọ rẹ. ibẹ̀ ilé sọ ẹsìn lè kọ. wàá fi kàná sọ̀rọ̀ ìbẹ sáàtì bọra òyìnbó wa ti bọ sí. ìbò tẹ bá tiẹ̀ sọ bẹyàn bá tún ṣe yóò délé àǹkẹ sọ̀rọ̀ bíi. àwọn ìmáàmù wa nígbó ní àkèyí. àkèyí. àwọn amọ́gàdì wa nígbó ní àkèyí. akẹ́yìn náà. gbogbo àgbàlagbà tọ́lọ̀ gbàdúgbò yìí lọ́wọ́ àbàwálé abáná àkèyí Masha Allah àbàwálé ayára àkèyí àbàwálé asàlàpà àkèyí káàdì gbogbo ilé kọ̀ọ̀kan tó wà ní gbogbo ẹsì jẹ́ lágbàdúrà ilé àbábà ní báyìí ní ìhà àkèyí wọ́n á kí gbogbo tí ń jẹ́ ọmọ àlájá àgbà yányá níjòkó yìí tèmi náà jẹ́ kan nínú yín tá a ní ọwọ́ kí gbogbo tí ní olúwa ṣe àgbáyé ní àyè ọlọ́run máa ṣàlékún kẹ bàbá sí i. àmín. mo tọ́ wa náà mo wá pa kíkì yẹn pọ̀ mo tó wọlé ilé àfa wa lẹ́sẹ̀ náà mi sànà padà international mission. àfisọ ọmọ àmín. àṣẹ wa àfa wa àgbà àṣẹ àbẹ̀mọ́mi. Bọ́nà sẹ́ra o. Ah, that ẹ̀sán yìí lọ́dọ̀ ọlọ́run púpọ̀. Ṣá àmọ́ ètò fáìlì. Ẹ wà balance nípa. Balance. Ọlọ́run ẹ ti gan yaasi. Yaasi. Like seriously. Ọ̀rọ̀ tó mo wòye kílódé máa ń báyìí báyìí aṣọ máa mi ti bẹ lọ́dọ̀ yìí ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi náà fura mọ̀ bẹ́ẹ̀ mo fura mọ̀ bẹ́ẹ̀ àwọn náà àwọn dàbí ọmọ kékeré gbogbo ògbà. ó ti yẹ kò tún wá dá kéèyàn lóra rẹ̀ lókùlò wọ́n sọ́ra wọn lò ní. bàbá yìí àrùnsẹ́ ọlọ́wọ́n bá yín. ọmọ ara wọn lọ ọmọ ìwé tó dùn wọn. alhamdulilayi ok ọ wà nù ara wọn náà ni. ó náà bàbá ẹ wà wọn tí wọn bá làwọn ọlọ́ngọ́. àrùnsẹ́ ọlọ́wọ́n bá yín oge. lábẹ́ gbogbo ẹ̀. alhamdulilayi. ọlọ́wọ́n jẹ́ mọ́ àmín àmín àmín. dókítà wa yára kó kí àti gbogbo ń gbé ayára látòkè délẹ̀ hmm. ọlọ́run jẹ́ bá wa dáadáa o. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. bàbá wa àgbà wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá wa igi wọn bẹ lọ́dọ̀ rẹ̀. wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ bàbá àgbẹ̀ lágbàjì wọ́n ti dọ́dọ̀ rẹ̀. wọ́n ti dọ́dọ̀ rẹ̀. àbábà tábìlì àdábì àfáàgbà tábìlì mọ́mìnì àfáàgbà tábìlì àrífínà àfáàgbà tábìlì mọ́tàkínà bàbàṣọ́ àlímì bàbàgìdọ́mà bàbánsà kánà bàbálẹ́bẹ́rí bàbá pẹ̀lú ni bàbá ká àfọwọ́lọ́sùn àfẹ́wọ́ àṣì bàbá àgbà níkọ̀rọ̀ àwọn agbáṣí àgbáyé àwọn bàbá ní ìlà àwọn àgbàlú mẹ́ta àwọn àgbàlápọ̀ kájọ àbá làbí ń kíkìpá àbá lè kiri àbá tàrágbá àbá àwò àbá sàláàtì àbá bàṣáró àdáńgbá àbá alábìdó kìlìlì àbá àdìyàwó rẹ àbá àtẹrẹ àwọn àgbàlágbàka láti bí àti kú tìbí àbá àgbàdẹ̀gbọ̀ bàbá àgbà ní ìpínlẹ̀ obìnrin bàbá àgbà mátàsí bàbá àgbà gbọ́sẹ́ bàbá àgbà wọlé ọ̀la bàbá àgbà lásùn dára kòkè kòkè rè sọ̀bí àdùsọ̀ bí jẹ́ tèmi ọ̀ dára ìmọ̀mọ́ ẹlẹ́tẹ̀ẹ̀ta bàbá àgbà ní alásà bàbá ní ọlọ́run bàbá agba àlìkárí àgbà bàbá àgbà ìmọ̀mọ́ wa àgbà àbá wa níbi ọ̀nà àbá àmọ́dà níbi ọ̀nà àbá àdára bí àbá àkàlà bí àbá ní báyà kí bàbá àgbà sàlẹ̀ àkànní sàlẹ̀ àṣà sàlẹ̀ àgùnbọ̀ sàlẹ̀ múníyà bàbá àgbà gbogbo fò sọ́tà fò malẹ̀ fò kódìgẹ fò wọn kó fò ìgbẹ́ fò gbogbo pátá wọn ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. bàbá sóró afọ àgbẹ̀tẹ̀ nínú ògbóni kàràtú ògbóni kàràtú ìmáwá àdínì ọmọ pátá wọn ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. afọ àwọn oníyanjú ọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run ní bàbá kéré ẹbí bàbá wa gbà lámọ́lẹ́kùn bàbá wa arárọ̀ bàbá wa àmbẹ̀ bàbá wa kìlápá bàbá wa gbàṣẹ́ ìnájìmù díìrì gbogbo ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. o àlìkánu náà ni fi wọ́n sí. ìwò fi wọ́n sí. sàtíà gba iṣẹ́ òun jẹ́ rẹ. ọkàn nínú iṣẹ́ wọn ni màá yọ ibú ìtọ́ba wẹ̀lú wà lọ́lọ́ mi àbẹ̀dá nínú kú síwò olúwa mi àbẹ̀dá nínú jẹ́ súlíjà láàánì wálé kì í omi àlìhùlà máa hùlà tó pẹ́ délẹ̀ mọ̀tà wàhálà sí wa lágbàdá. Oore lẹ́sẹ̀ ìkà náà lẹ́sẹ̀ ìkà lẹ́sẹ̀ oore náà lẹ́sẹ̀ ẹni tí ń ṣèkà ó sì kà sílẹ̀ ẹsẹ̀ tó ní àṣeyọ ẹ̀sẹ̀ àgbẹ̀ àṣàjọ ní ọmọ. Owó dára ìwà náà dára. Ìwà dára. Owó náà dára. Ẹni bá ní owó tí ó sì ní wá. Bàbá ò bàbá bù ẹ̀rì bàbù lẹ́dá. Ẹni ìwà tí ó sì lówó. Ó máa bó pẹ́ bóyá àwọn láyé ọmọ ilé ayé kì í sáyé ọmọ ọmọ bàbá ló sáyé dòmọ ọlọ́run kẹ́ gbogbo àwọn àdúrà àti ìlọ wa mọ́ òbí mi ìgbọ́ àbí mi máa ní làkì ní àbí mi máa ní ní màmá iṣẹ́ òǹkà máa lì láyé mọ̀ wá mọ̀ àti àdàkùn wọn gbà wọn lọ́wọ́ wa. Àlè ni máa mú àbẹ̀dá nínú. Wọ́n sí olúwa mi, àbẹ̀dá ló jẹ́. láwùlà tó gbèdè rẹ̀ màmá wàhálà sí wà lágbàdá. Wọ́n náà ní bí àwọn àgbà ni wọ́n ní ọdún tó ọdún bẹ̀ ọdún yẹn ọlọ́run àwọn ọlọ́run oríjì ọlọ́run bayabalẹ̀ ọlọ́run. Ní abẹ́ ìkọ́tù bá jẹ́ sọ́run ní ìgbẹ́ lọ́wọ́ dúró sí ìlú ìlú ìbàjẹ́. Àwọn ọmọ wà fà bí àwọn bá لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ọlọ́run má ṣàjà sọ dáadáa ọlọ́run kó sí àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ má jà ṣubú ọlọ́run. àmín. àbá ọba yẹn. àmín. wọ́n ayé kiri wàrà ẹni fúlàní. a máa kiri lọ bọ́ jẹ́ wàrà káyọ̀ mọ́ fúlàní èsèrú ẹ̀yún. ibi táwa yìí ọlọ́run sọ wọlé mi e ìjà Masha Allah. ní ibi ìlànà ìlànà yìí. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ láti kiri wá bí. ìwàrà káyọ̀mọ́lá kiri wá àwọn fúlàní ẹsẹ̀ irú èèyàn kólòbó làwọn ọba ọba gbogbo wọ́n kàn ní káwa náà wá rí níwà àlùbáríkà dé. gbogbo àgbáyé ẹ kàn náà wá bí ilé ọ̀hún náà wá rí níwà àlùbáríkà. ọ parí káwọn lọ ọ bùṣe ẹja ke bọ́lá bá ní ọgbà tuntun ká tu bí ọba yìí ṣe tu ká máa lọ lé àfáàn gbogbo kálukú èmi ń tẹ̀lé yín kò sí wàhálà. àwọn náà mà pọ́ yanjú bàbá wa tu ní àyín wọ́n mà pa fi tijú léyìí ni. èmi ń tẹ̀lé yín ẹ jẹ́ kó sẹ́yìn kankan sẹ́yìn táìmù wà. àwọn òbí mi láì bẹ̀rẹ̀ ṣe ìtọ́jú bismillahir rahmanir rahim. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما آية ربك بوجهك نعم ولا تقف ما ليس لك به علم ولا kufru. all right. ma laysa laka bihi ilmun. inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. àyà yìí ẹ̀ka kò ní lè sàmì lẹ́yìn méyà. aláròye àyà yìí ló júwe egbò hmm. méje tí ń bẹ lágbárí wa. Allah àyà yìí ló júwe ẹ. bẹ́ẹ̀ egbò méje. tí ń bẹ lágbárí wa. àfa àtàdá. àrùnsọ́lọ́wọ́n bá yín. egbò méje. tí ń bẹ lágbárí wa. àyà yìí lọ́sọ̀ fún wa. Gbogbo àwọn títà mẹ́rin àgbàdo tó dé. Mẹ́lẹ́ ìsàlàjà bí ẹ̀rìn mọ́. Àyọ̀wọ̀ tó rẹ̀ wà lẹ́jẹ̀. Iná sámúà. Ọ̀ya wali basara kullu ulaika kana anhu mas'ula. Allahu akbar. Masha Allah. Ihò méje tó wà lórí wa láyà yìí bá láyà yìí jìgì. Ló túmọ̀ fún wa. Wàlá tẹ́kùfù. Gẹ́gẹ́ bí àyè tẹ̀kù wá sínú Ìlọrin. Naam. Àyè tẹ̀kù sí ìyàwó àgbè. ọ́fíìsì ti yín nù alalibarika baba na tunu. inshallah ihò méjì náà lójú ní. inshallah etí ihò méjì. ó di mẹ́rin. ó di mẹ́rin. mẹ́rin. fọ ihò wọn méjì. wọ́n di ó di mẹ́fà. mẹ́fà ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ihò ẹnu ẹ̀yọ̀ kan. kò ṣe wájọ́ kan ó di méje mi ń tẹ̀lé yín. àfa àtọ́. àránṣẹ́ ọlọ́wọ́n ba yín. àmì kí ló fà tó dún jẹ́ ihò méjì. tẹ́tí náà jẹ́ méjì etí jẹ́ ihò méjì. tímú náà fi ń jẹ́ méjì. ihò mú náà jẹ́ méjì. ẹnu wa ń jẹ́ yọ̀ kan. wàlá tẹ́kùfù mẹ́lẹ́ ìsàlẹ̀ kàbí ìlímù. iná sámúà. iná sámúà. wálé basọ́à. wálé fùhádà. kúlù kúlà ìkàkàrà. àìní ọ̀rọ̀ màsíwò. kí ló bá tó fi rí naam. ẹni ẹ sáré yìí bẹ mú àbá yìí. Hmm. ilé kéwù náà lákúkú wà. ilé kéwù náà wà. bẹ́ẹ̀ni. ihò ojú méjì. naam. etí méjì. imú. ihò imú méjì. ẹnu ń jẹyọ kan ọjọ́ méjì. kí ló wà. naam. báwo ni méjì méjì. tẹnu kan. tẹnu kan. kí ló dé. ǹdọ́fà rí o. naam bàbá wa international missioner. àfisọ̀ ọ̀gbọ́. ọ̀rọ̀ yìí láti ṣàlàyé tó bá. ọ̀dà bẹ́ẹ̀. wàhálà tẹ́kù. bàbá jọ̀hún náà làbí wé wọn àránṣẹ́ ọlọ́wọ́n bá yín. wọ́n ní torí pé ètò ojú ọmọ rí hmm. yóò máa pọ̀. Ah, yóò máa pọ̀. Hmm. wọ́n ní ètò hmm. tí ọmọ gbọ́. yóò máa pọ̀ lọ́jọ́ tí ọjọ́ méjì etí wọn mọ kẹfí tí wọn mọ kẹfí. yóò máa pọ̀ lọ́jọ́ jẹ́ méjì náà. àwọn ntẹnu ọmọ sọ gbọ́dọ̀. níwọ̀n náà ni lọ́jọ́ wọn ọjọ́ kan. bàbá. gbogbo ìtọ́ bá lé tójú mi bá rí. ni wọ́n wí. etí tí mi bá gbọ́. ni wọ́n sọ. etí wọn bá kẹfí. Ah. náà lè máa sọ. Ah. ayé yóò sì gbàdá rí kámọ̀ náà. la ilaha illallah. wàlá tẹ́kùfù máa mm. láì sọ lẹ́kẹ̀ẹ́ bí ilé Inna السمع إن السمع All right. والبصر hey. والفؤاد كل أولئك كان عنه مسؤولا ọgbọ baba látẹkẹfù mọtàkùn mọjú mọdúró. màá ìsọlá jàbí ìlímọ. àbá yìí baba àkọ́dà tabatiwájú látẹkẹfù má gbà. Mm-hmm. ọgbọ má gbà má gbà wàlá tẹ́kìfù má lò wàlá tẹ́kìfù má tẹ̀lé wàlá tẹ́kìfù bẹ́ẹ̀ wàlá tẹ́kìfù bàbá bàbá wàlá tẹ́kìfù bẹ́ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀jà bí ìlímọ̀. èyí tó o bá ti mọ̀ nípa rẹ̀. Hmm. ayé bí imú sínsín ntí òye ọtọ wa ń múra lé. wàlá ìṣẹ̀lẹ̀jà bí ìtọ́ àbá yìí bàbá ìtọ́ mà nípa ẹ̀ tó ike àwọn kan ló gbé wa. Mm, wọ́n ní wọ́n ní lọ gbọ́ ìwọ wa kúra sí ilé. wọ́n gbé wa mm. ó lè jẹ́ social media ló gbé wa. ló gbé wa. Mm-hmm. àbá bàbá ó lè jẹ́ pé èèyàn media ló gbé wa. Mm. ó lè jẹ́ pé àdúgbò media ló gbé wa. street media. ó lè jẹ́ pé obìnrin media ló gbé wa. mẹ́lá ìṣẹ̀lẹ̀ dẹ̀. àbúrò àrànṣọ́lá wọn bá yín. assembly media. ló gbé wá. máa ń lé ìsẹ̀lẹ̀dẹ̀ bí ìlímù. wọ́n lè jẹ́ pé apàdé lè bọ́ọ̀lù media. ló gbé wá. máa ń lé ìsẹ̀lẹ̀dẹ̀ bí ìlímù. apàdé lóde media. kí ló wí. apàdé lóde media. apàdé lóde media. ló gbé wá. máa ń lé ìsẹ̀lẹ̀dẹ̀ bí ìlímù. má tẹ̀lé má gbàgbọ́ má dùn. má dùn ó wọlé yẹ o kákàtà yà wọlé o kákàtà yà. lórí tàwọn kí ni wọlé sùn. ayé àkùnmọ̀lá dájúdájú etí. ìnà sámúà. etí. wọ́n rí bàṣọ́à. ojú. wọ́n rí fúhádà. àwọn méjì kò fẹ́ àtọ́ka àtẹnu. kúlù. gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan. kùnà ìkẹ́kẹ́ àná ànúrù mẹ́sàn-án-lẹ̀. kùnà ìkẹ́kẹ́ àná ànúrù mẹ́sàn-án-lẹ̀ ni pé èèyàn jẹ́ lórí ìdúgbò hmm. ọ̀sọ́gbá tó rí dá séyún bẹ́ẹ̀ ni O. ṣe níwọ̀n ní kíyàrí ó lè mọ́ pọ̀ ìyá jẹjọ. àrùn ọ̀rọ̀ ogun ẹ̀ ṣe. n tó fi tí rẹ gbọ́. n tó fojú rẹ wò. ọjẹjọ ẹ. n tó fẹnu ẹ gbọ́. ọwọ́ gbọ́ tán ìgbọ́kùnkùn lọ gbọ́. Hmm. ọwọ́ bẹ̀rẹ̀ sí fojú ẹ̀ wọ ẹni yẹn. ẹnu kò tún wù ú láì dàpọ̀ láì dàrẹ̀ tọ́ gbọ́dọ̀ fi ń wò tí ó sì níbẹ̀ ó níbẹ̀ kò níbẹ̀ ọmọ ọjẹjọ ẹ. ọmọ ọjẹjọ ẹ ẹ ṣọ́ra kò orí ni ẹ jẹjọ rẹ o. bí lágbájá ọba rí kò ní wí. bàbá. bọ́dá wa kan bẹ̀ òsínwó òbúra tó lè bú láyé lórí ọ̀rọ̀ gbàrà gbọ́dá yìí o bẹ̀rẹ̀ láyé dáadáa wọn wà láyé sàkáì wọn mọ̀ alájọṣepọ̀ ní gbogbo wọn òsínwó tilẹ̀ gbéra ní sẹ́pẹ̀ tó ọ̀dà wọn sọ pé àwa gbọ́ àwa àti gbà hmm. àwa gbọ́ àmà àti gbà gbogbo tó sọ pátá tó bí ẹsẹ̀ kẹsì yìí àbágbọ́. onígbẹ́. àbàtì eh, gbà. àyà kọmọ wọn. ìwọ wí àwa gbọ́. gbogbo ìgbà ọba sọ̀rọ̀ yẹn alágbọ́ àbàtì gbà. Allahu Akbar. agbóhùn àkànṣe gbẹ ìyẹn gbọ́dọ̀ sílẹ̀ gbẹ tiẹ̀ ọba ní ètò ìgbẹ́ gba kò ní pa ọkọ̀ sí ìjọba wọlé. iná sáwọ́ à. والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ọ̀pọ̀lọpọ̀ alágbèwà rẹ̀ àwọn ìmọ̀ ń bàbá òde àbọ̀ òde ọlọ́wọ́ wà dúpẹ́ ayé mẹ́lókè ayé wà lókè ayé mẹ́lókè sà wàlá tẹ́kùfù. má lè sàlẹ́kẹ̀. má lè sàlẹ́kẹ̀ bí ìlímọ̀ iná sámú. wàlí bàbá wàlí fúadà kúlù kùlà ìjọkẹ́ ẹ̀dá ànú mẹ́sàn-án afọ àtọ́jà. àrùn sọlọ́wọ́n báyìí. ọ̀gbọ́dọ̀ má rí báyìí. bẹ́ẹ̀ ni ẹni ńlá ní sì gánlá. bó ti rí nù. bàbá wa international missioner. àfisọ ọlọ àmì. world wide ó ti bọ̀rọ̀ nínú àná. ọlọ́run tí mo bá gbogbo ìyẹn sì ti dáadáa ní. ẹni ọtọ sí kẹsì dáadáa fún ẹni sísì. ẹni tó dìsáfẹ́ ẹni tó dáadáa sàrà. ọ̀rẹ́ tó ń fi dáadáa ṣe sàrà fáwọn èèyàn. ọlọ́run ti dá ọlọ́run máa sábà sẹ́sà gbọ́ àwọn tí wọ́n fi sáàjì mi. Hmm. máa sẹ́sà wọn. máa sẹ́sà wọn. òjòrò àwọn gàdú hmm. yìí. ẹ ẹ ọmọ afẹnu hóṣù. tí o sùúrù wàá dà tó bá wọn. ẹni tó ti ẹni tí ráyè sí ká tó wá pẹ́ ni. ẹgbẹ́ ló ń san lérí. àyè wàá dà ọ̀rọ̀ tá à ń bá lọ jàre ká má yà káàkiri. ogun tó ní ọmọ rí yọmọ. yọmọ pọ̀. èmi fi dé méjì. náà. ètè tí ọmọ gbọ́ mi ti di jẹ méjì. ìtí wọn máa kẹfí ìtí wọn máa kẹfí yóò máa pọ̀. lọ́jọ́ jẹ́ méjì ìtẹ́ni wọn máa sọ lọ́jọ́ wọn ọjọ́ kan. kọ́lá wọn fẹ́ káwọn obìnrin ó dìbò lọlé. ǹjẹ́ hmm. wọ́n torí ẹ̀ wá náà nù wọ́n lè rí nǹkan mú lọlé. ẹ̀yin obìnrin mọ́ lọlé alawa sí nìkan kọ bàbá gbogbo etí bá gbọ́ hmm. àti tójú bá rí eh. àti tá a bá kẹfí kà so. gbogbo ẹ̀ ká wí obìnrin tí máa ń gbé wà láyé àfi tẹ̀ bá rí ẹ máa kíyèsí kò ní kalẹ́ ní ọkọ rẹ̀. wọ́n sá máa fi yàrá rẹ̀. yóò tún wá sí wàhálà lórí àwọn pátá mọ́ orí àwọn òní sojú ẹ̀. Oh. kìí ṣe pé kò ní dáa fáwọn ọmọ o yóò ti lọ tán ni o wọ́n máa jẹ́ ká pé ká sà ọ̀rá ìsálájà àmọ́ kò lé sí. Ah, bí bá ń bẹ kò lè dáa fáwọn ọmọ àbí kọ́ máa lọ family house. àyà kò lọ́ sọ̀rọ̀ àránṣẹ́ ọlọ́run ọba yín ẹ mú lọ tẹ́kẹ̀ wé inú wọ́n rí ni wọ́n rí ọ ni ń bàjẹ́ hmm. inú tí wọ́n ń ṣe lẹ́ńkùlé lọ́wọ́ tó mú lọ lé ọ̀kan ni. wọ́n rọ́pò rẹ̀ ni wọ́n sọ fún mi táwọn bá pàdé wọ́n sọ pé wúra sí ọ̀rẹ́ ni ó gbé wájú mọ́tò oh, bàbá bàbá alágbẹ̀mọ́ lọlé hmm. gbogbo tó gbé bá rí àti gbogbo tó ti bá gbọ́ àti tá a bá kẹ́fín ọ̀dẹ̀ ló gbọdọ̀ sọ. gbogbo ẹ̀ náà ká wí o gbogbo ẹ̀ ká sọ malo lò má jòkó tí má gbà mú bàbá. bàbá ti ní màdé kọ́lé tó bá ní màdé parí má lò gbogbo ẹ̀. Hmm. kọ́ má lò gbogbo ẹ̀. má lò gbogbo ẹ̀. Hmm. máa mójúkò. máa mójúkò. táwọn pè é lọ́la mójúkò mẹtiri mẹrẹ ni gbọ́dọ̀ pàdé. ọgbọ́dọ̀ pé lára ẹ. àbí márùn. naam. àfa tó bẹ. àrùnsọ́lọ́wọ́ bá yín. ọgbọ́dọ̀ mojú kú. ení. ọgbọ́dọ̀ méjì kú. ó di méjì. ọgbọ́dọ̀ mọ́kà kú. ó di mẹ́ta. ọgbọ́dọ̀ mẹ́nu kú. ó di mẹ́rin. ọgbọ́dọ̀ gbéra kú. ọmọ hmm. márùn-ún gbọ́dọ̀ pé. àfa. baba. o méjì kú. ọmọ hmm. mojú kú. ọmọ kan kú. ọmọ mẹ́nu kú. ọmọ gbéra kú o ọlọ́wọ́ lóòfin ní ní problem láyé abáfẹ́ kí n máa lọ àbí kí ẹ̀yìn nígbà. Ah. àfa yìí bàbá ẹlẹ́mìí torí ẹ̀gbẹ́ ilé rẹ̀ tó tutù ó sì sọ ní gbígbóná. kò tún ṣe kí àkọ́kọ́ mi ẹ̀ tí wọ́n ti ṣe sí àmọ́ ilé yóò gbóná máa pè é. ilé wo ó sì gbóná. ọba torí ẹ̀ lọ́ba lè wọ́n ẹran. ọkọ̀ wájú adá ń yan. ara ìwúlá pa wá. ọ̀rá ni wọ́n. eré jara lọ. bọ́lá wo yẹn. etí bóga ọkọ̀ ní bá wí fa. Iná ìsámọ́ à. Lórí ìgbọ́kúgbọ́. Wẹ́ ìfàsọ́ à. Wẹ́ ìfò ara ìgbà. Kúlù ọ̀nà ìkàkọ̀rà náà. Àìní òun mẹ́sàn-án òwúrẹ́. Ẹ lọ́kọ̀ ẹja tó lu wá ṣe. Ẹja tó lọ ní ṣe. Ẹ̀jẹ̀ fi wọ́n ni wọ́n ní wọ́n pé ẹ̀jẹ̀ bàǹkà jẹ́ jìnnà lẹ̀. Ẹ̀jẹ̀ bàǹkà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ lọ gbá ìdílé aláyọ̀ ó di kíkan. ẹ ti ná bọlé onlé. ayi bẹ́ẹ̀ ni báyìí bàbá àti ọba ti dùn máa ọmọ ìlú lẹ́ẹ̀kọ́ bó ti rí nù gangan bó ti rí nù ẹ̀mọ́ ìyá lọ́mọ rẹ̀ lónígbòròdó kọ́ọ̀tì lónìí hmm. wọn sì wá kọ́ mọ́ wọn ò wá ẹ̀ wọn ò wá ẹ̀ ìgbọ́kùgbọ̀ tán gbọ́ lásán tó da omi tútù lé wọn di gbígbóná hmm. inú ìyàwó òdùn sọkọ mọ́ inú ọkọ òdùn síyàwó wọn rí èsì wọn ń jà lára wọn mọ́ hmm. ara wọn mọ́ ló ti máa tẹ́lẹ̀ bí bàbá àti ìyá bá ti lè tẹsẹ̀ gbẹ̀gún ẹsẹ̀ àwọn ọmọ láti mọ. bó ti rí nù bó ti rí nù bó ti rí nù. ọlọpọlọpọ lèmi náà tó ń já torí kọkọ rẹ wọn lọkọ rẹ ti ya mi náà èmi náà já ni èmi náà já ni ìyá lọ já sọ wọn ya má já o hmm. obìnrin ọjà ọmọ ní oṣù yèrè amúkúgbò ìyá lọmọ padà láì sí. ọba ọmọ tó bá gbogbo pátá ìyá wọn lọjà. ọmọ ṣe o ọmọ ṣe o wọ́n mẹ́ẹ̀ máa ṣe yín bàbá rasaki jíjà olùkọ́ mo ti já ah, àìjá kọ́ra kó tó wí àti rí àti hmm. rí pa àti mọ̀pọ̀ ọjà àti mọ̀pọ̀ ọjà abúlàsá kọ̀ọ̀mà ìdìbò ló sún ọjà lò. abigẹ̀lì ti di gírò ọjà lọ́fà fata ti di fèètì. ọjà fèètì ìmọ̀ ìdìjàmọ́ àwọn. ó di jàmọ́ isaka wa ni sọkú ah. púpọ̀ ìwà ni lukẹ́sì. inú sà ah, wá dewé légbò. yàrá ti dá lò wọ́n ní bàbá. a ti mọ̀ bọ́ jálù tán. wọ́n ní fún àdá. kúnnù kúnlá ìkàkàrà náà àyùn màsùlùmá. ọ̀gá náà wọ́n ní ọ̀run tíra ni èsì yíwò ìlú tíra tó wà. mi lè kéwù ńláńlá lè kéwù àdájá gbà lè kéwù àgbà lẹ́yìn. alhamdulilayi. iye tó àgbà lágbàáyé. alukuna ma. lágbàáyé ó gbàáyé ma àwọn àkàbùkẹ́ ẹja pa gbogbo. èwo ni bọ̀dá táyé ń dán láì fògùn rọmọ ọdún tó yàn án lù pa. bẹ́ẹ̀ni. lágbàáyé. gbogbo àgbáyé mọ̀ bẹ́ẹ̀. ìgbó àgbà ṣá àgbàjá kápẹ́ ọ̀rọ̀ dá sọ yìí máa wà kẹ́lẹ́. ẹ má wá kí. ọ̀nà tíra kàbá yìí. sọ ń gbọ́ báwọn èèyàn fi gbogbo owó ra fóònù tán. ẹ̀rẹ̀ mo báàbù bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó jẹ́ báàbù kílẹ̀ pé. báàbù nàmí. bàbá jídé. subhanallah walhamdulillah. Astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah Astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah Astaghfirullah la ilaha سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله wàlá àmúdùlélá àṣẹgìrìlá láìlá. Èso mi àná la wàlá àmúdùlélá àṣẹgìrìlá láìlá. Subhana Allah wala amdulillah astaghfirullah سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله alhamdulillah astaghfirullah ana alhamdulillah astaghfirullah. Astaghfirullah. La ilaha illallah. Subhanallah. Walhamdulillah. Astaghfirullah. La ilaha illallah. سبحان الله ولا حمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله ولا حمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله ولا لله أستغفر الله لا إله إلا الله سبحان الله ولا حمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله ولا حمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله إلى الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله سبحان الله والحمد لله أستغفر الله لا إله subhanallah walhamdulillah astaghfirullah illallah subhanallah walhamdulillah astaghfirullah لا إله إلا الله سبحان الله ولا حول lónìlá àṣàbùn Wọ́n ní bàbá ti jòkó. Bàbá ìdìbò ah, èyí jòkó. Ta ló sọ báwọn? Níbo? Wọ́n ti jòkó, àwọn ti jòkó, wọ́n ti jòkó. lọ́jọ́ rọrùn báwa náà. Bẹ́ẹ̀ni tí wọ́n jọ ní kẹ́yọ̀ lòdì. sá bàbá òtí ìgbẹ́ ìdìbò. rárá ọ̀kánkán làwa ń wò. àwọn ètí ìgbà dìbò. ẹ ọ alùpùpù. àkẹrẹ ọmọ kọmọ máa. wọn ní bàbá yìí ìdìbò. wọn ti sọ̀rọ̀ báyìí ọmọ máa. ìdìbò ayé sì níbà ọlọ́ọ̀dá yìí tó kàn dáadáa. àmín. naam. ẹ dákun gbogbo ẹ tẹ́ màá lọ kí bàbá ọjọ́ ti lọ púpọ̀. ọjọ́ ti lọ púpọ̀. bàbá làwọn yóò gba kálukú yín kẹjọkó láyé yín. bàbá ní kẹjọkó láyé yín wọn láti barika ó kárí gbogbo wa. àmín àmín àmín àmín. ẹ nà sábò àkọlà kẹrọ. bẹ́ẹ̀ni. bàbá bẹ́tùfù. máa lọ ìsọlẹ̀ dàbí ìmú. dédé ìgbà tá a máa dúró tá a máa gbàgbọ́ a máa ń ṣètò àdúrà ní lálàbẹ́ yìí. Hmm. mo sì fẹ́ sọ̀rọ̀ ẹni rè kẹ́lá àdìsí márùn-ún ọlọ́run dára àgbà bá pẹ́. àmín. látara gbogbo àwọn tí máa ṣe wọ́n ní. wọ́n pé tàbí ṣùgbọ́n bí ọba rí kò ní wí. àtàwọn tí wọ́n tẹ̀lé ìbúra ẹlẹ́kọ̀ọ́ ẹja tún lu wa sí tòrò lọ. ẹ dákun ẹja tún lu wa sí. àwọn bàbá yìí lu ayé pẹ̀lú kí wọ́n tọ́jú àmójúkò mẹ́ta kan sọ́wọ́ Allahu akbar ẹni ọ̀sẹ̀ wọn tó bèrè àmójúkò. wọ́n mójúkò fún àfa. bàbá. ẹ̀yin ọ̀sẹ̀ wọn tó bá wọn kan lọ́ba béèrè àbójúkú. wọ́n mójú wọ́n tọ́jú ẹ̀ kalẹ̀. ẹ̀yin ọ̀sẹ̀ wọn tí ò béèrè àbójúkú tí ó sì náà yẹ wá wọn wà tó dá àbójúkú lọ́ba ní sàrà. àbójúkú sàrà. àbójúkú sàrà ó tó lọ fún un. yá ìlàhà ìlọ́pọ̀. ẹ jẹ́ gbogbo àárọ̀ lọ́ọ̀ tọ́jú mẹ́tẹ̀ẹ̀ta fún hmm. ká lè gbéra kó mi wọ́n ní. wọ́n pé. ń ba iye ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé lónìí. ń torí ọlọ́run. ẹ dákun. bàbá ti wí àfáà ni ọ̀rọ̀ mi tíra. náà. ẹ lọ lè ka ẹ lọ lè wò tán rẹ bí bí mo ti bí mo ti rí náà mo sọ fún yín pé kàbá yìí bí. wọ́n fẹ́ràn ìyàwó ẹ̀ púpọ̀. ẹlẹ́hàá ìwádìí òkúrẹ́ sáwì wọn sọ ọ̀wọ́ alẹ́lẹ́hàá mi sí òsì ọlọ́run hmm. fẹ́ tọrọ kẹ́lẹ́ kẹ́lẹ́. ǹjẹ́ kí ni nǹkan ọ̀hún má fẹ́ kún béèrè. kí ni kan náà. Hmm. ògùn tó o bá béèrè ń ṣe fún wọ́n ní mo fẹ́ kẹ́ sọ mí di permanent housewife. twenty four hours is service ìfẹ́rí ta mọ́ hmm. kọ́lá bọ́ ń sọ délé àwọn ohun ọ̀fẹ́ lọ mọ́. àwọn ìdílé àmì ọtọ́ lè tí a tó. tí a tó ń jáde. ọ̀rọ̀ àbá kú yé wa bẹ́ẹ̀ dé. Hmm. kí ló mọ̀ wá sí ní bàbá ibẹ̀ ló mẹ́rin. Hmm, àbáṣepọ̀ ti wọ́ọ̀lù bisimilá. kò sí wàhálà. àwọn ló tún kù sá. ǹjẹ́ kí ni ẹ bá wẹ́ni tí màá ránṣẹ́ àwọn aṣọ kéwù owó ni. àwọn eléyìí ọ̀nà ilé wọn. ewu yẹmi ah. ah. ni káwọn yìí bá dé ètò wọn lọ. má wo yín nu tíra o àfikún kó lè yé wọ ni o èmi ń tẹ̀lé yín toró lè máa wáyé nǹkan nu tíra èyí tá à ń wí yìí ọ̀ya aṣọ kéwù lógún. Ah, ok iná ni ń wí. àtẹ̀rọ ọmọkùnrin kẹrin. ẹ dákun yìí yára dáa ẹ bá rẹ ẹrú wa. tí wọ́n máa rán kí. àfọ àwa débi tó ti rẹ ẹrú. Allah ọba tí wọ́n lé àwọn ìlú rẹ̀ báyìí. wọ́n jáwé lé wọn lérí. èló nìyí wọ́n sọ. àfa èló nìyí wọ́n sọ. àwọn àgbàgbọ́ dájú. Hmm. ọ̀dọ́ ni. ilé yẹn wà. yọ hmm, ọ̀sán gun dáadáa. anakumola ẹ̀kọ́ tọrọ nìyí. bá a bá wọ́n mi. ọlọ́lẹ́sì jù. ó ní kọ́lá àrọ̀ tí ń bẹ́ẹ̀ àrọ̀ tẹ̀ ń wò yìí. ọwọ́n jù lọ. kí ló dé. onílé ìṣẹ̀lẹ̀ wọ àìbọ́ ilá ànáhùn nàmọ́rún fọkọ̀t. èyí náà tó láàárẹ̀. wọ́n á dákùfù. ó ní kò ní láì fi kan. ikin igbáwẹ̀ àdúrà lẹ́wọ́ lè sì yálà yàdùà àmọ́ àgbákò yìí náà lè òfófó. ní tí ọba rí ní sọ a máa ṣépè lérí ìjọba rí. máa ń sẹ́lẹ̀ gàbí ìlímù. mọ̀sítàkìtà bí ẹ̀yìn. àbá àbá mu fúnfún yẹ. ṣé o ti wò fún fún. ẹbí tí bá tẹ ẹbí náà bá ní sẹ́yẹ̀tì ní kọ́kọ́ ní. ẹbí tí bá tẹ ṣe yàn sọ. ẹ tábàlà ọ̀sẹ̀ tó kù sí ẹ. àbákawọlé pé yé àmọ̀kùnláì. àgbákòlẹ̀ ẹlẹ́rìí ibúlẹ̀ ń gbẹ lọ léyìí. olùsọ fẹ́ sọ olùmọ fẹ́ sọ. nípa náà ni mọ padà wá mọ́ o. kásá pé ọmọdélé tọ̀ ń bẹ lọ́dọ̀ wọn ń gbé bẹ́ẹ̀ o sì dáadáa wọn gbádùn ẹ àfi bí ọmọ wọn. wọn mm. tọ́jú ẹ wọn fi yà jẹ. ọwọ tóbi ọdún mélòó kan ọwọ àjẹ òkú ní sáwọn ìdílé sunkún. tọ yọ bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ sẹrẹ. ẹlẹ àbá pè é sẹkẹtọrì mi náà bá fẹ́ ṣe ìbàjẹ́. ẹkún bí ẹkún ni ó ti wọlé. rárá ọlọ́run àbẹ̀tí dìdì. Mm. Ah, alájà alájà bọ́lá alájì lọ rí. ọ̀rọ̀ wọn sàmà là ó dé. bọ́lá alájì lọ. sàmà kó ti sọ ọmọ sí jẹ́ lóde. Hmm, àní bọ́lá alájì lọ látàárọ̀. Eh, ọlọ́run sẹ́ni. ẹ ọlọ́run kàṣà. ọ̀rọ̀ ti sòrò ó ọbẹ̀ náà mo wá tọrọ sábà tọ́bẹ̀ sí àyè ọlọ́run darí wọn dáadáa tẹ́kùfù. Àbá yìí. Bàbá ìṣẹ̀lẹ̀ dàbí ìlímú. Ìnà sábà. Ìnà sábà. Wọ́n bá sọ́ra. Wọ́n fò àdá. Kúlù ìlà ìjẹ́bẹ̀ àná. Àná ìlú ẹsẹ mi káfá sí ọyún rárá ẹfì àjẹ mi. ilé wa ni wọn lọ tó tóbi ọdún mélòó kankan ti níyà yìí. Mm. ẹ mú mi bí ẹrú. wọn ṣèbàjẹ́ mi ẹ gbà. ẹ sọ mi dọ̀ ma. máa wà lè wò káyé yín ọba jẹ. máa wà lè wò káyé yín ọba jẹ. ẹlẹ́yà máa ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ. Ah, ẹlẹ́yà lọ sọ wọ́n ní sẹ́ni sàdéhùn bẹ́ẹ̀ ni tó ti rí ìlú hmm. ẹlẹ́yà ni wà láàyè ah, wọ́n ti rí ah, tọ́jà jẹ̀bẹ̀ lọ́rọ̀ àwọn ah, ńbẹ lága kaba mú wà láyé hmm. ọ̀sọ́ plus ìgbà yẹn. ìwé kan bẹ̀rẹ̀ dàgbọ́rọ̀ bẹ̀rẹ̀ wà láyé bí lẹ́yìn ètò ìwà mi ìwà ìgbọ́ àwọn òtí ta mọ́. ẹ jẹ́ pé yín ó nípa. ìyá bá ní mo bá tó àṣìlẹ̀ gbogbo tó ń bí kò mẹ́tìrì. lá ilaha illallah ọgbà rẹ̀ mú táì. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? ó ní ọ̀dà fún mi. báàlì yìí nìkan tó ga mi wọ́n ti lẹ́nu kanga ẹlẹ́à ẹ̀ẹ́dà tẹ̀yìn ẹni ọ̀fàn ìjọ lọ ah, èmi rí ah! ọ̀nà mi lọ bẹ̀. ilé ìfà ìkọjá bẹ̀ káyì hmm, hmm, bàbá hmm. nǹkan yóò dá mẹ́ta dá méjì ni wọn. ìsì ń ṣe ara wọn. ẹnì kan súnmọ́ àgbókò wa thirty la fara olóko twenty. Ah! láìláha ìlọ́wọ́ ìtọ́wá jẹ́ wá fẹ́ sọ yìí. ẹnì ló ń fẹ́ kó wálé. wọ́n ló ń fẹ́ kó wálé àbá wa ló wò lórí ìṣàbí wọn bá kú. tọ́ pẹ́lẹ́ kò lè lé wa tọ́ ẹ máa múra ẹ lu àlìkí àmọ́ láìpẹ́ yìí. eléyà yìí ti búra kó wọn ní fàṣí yẹ ó ti búra o gbọ́ ẹ tẹ́ ẹ má gba wọn ni wọ́n pé kọ́ ayé àfa yìí baba àtẹ̀yìntẹ̀ gbọ́dọ̀ lè bàbí yé kàjẹ́. nítorí jíjẹ mímu ẹni tó bá ba tẹnì kàjẹ́ tó bá ba tẹnì kàjẹ́ tó bá ba tiẹ̀ jẹ́ wọ́n á wo iye ọdún mélòó ni tiẹ̀ fi bàjẹ́ kápọ́dún mẹ́wàá wọ́n wà tans wọ́n wà tans ẹ̀ tans ten ọdún mẹ́wàá tans ten tó fi balẹ̀ òun lé jẹ́ hundred hundred inú. ọgọ́rùn ọdún làwọn ọmọdé ta yé àwọn ọmọdé ti bàjẹ́. so ti gbọ́. má ti dárò ara rẹ ṣe bó ti kú. dákun. wọn á tẹ́kùfù máa ní ìmú. iná sámúà. iná sámúà. wọ́n bá sọ́ra. wọ́n lè fún àdá. mi àyíká kàná. Hánú Màṣẹ́wúlá. Bẹ́ẹ̀ gbàgbé bí a ti lọ, Mọ́láyà yìí díwèé ihò méje ti bẹ́ẹ̀ bí eré. Níbi tá a ti lọ náà nù. Ihò ojú méjì. Hmm etí ihò mélòó ni. méjì ọjọ́ mẹ́rin. ihò mú mélòó ni. méjì ọjọ́ mẹ́fà. ẹnu wa jẹ ẹyọ kan tí mi ń jẹ méje tí ń bẹ lágbárí. bẹ́ẹ̀ni ìlójú orí bẹ́ẹ̀. náà o ti sọ fún wa pé ntójú ọmọ rí. yóò máa pọ̀ lè jẹ méjì. ntétí náà máa gbọ́. ntétí ọmọ gbọ́. yóò máa pọ̀ lè jẹ méjì. ntí wọn máa kẹfí. ntí wọn wọn máa kẹfí. yóò máa pọ̀ lè jẹ méjì. lọ́jọ́ jẹ méjì. àmọ́ ntẹ́nu ọmọ sọ gbọ́dọ̀. kò gbọ́dọ̀ pọ̀ májẹnu rẹ̀ ọgbọ́ràn púpọ̀. Hmm. bó ti mánu gbogbo ẹni tó bá ní tí mo bá rí tí mo bá pọ̀ ni mo gbọdọ̀ sọ. Ah. yóò bá yí ara jẹ́ tó bá yí àwọn màlẹ́. kò tẹ̀lé gbáyé ọ̀hún náà pẹ́. kò láyé kò ní torí ìbànújẹ́ ni ó padà pa. kò ní pa fọ́ọ̀mù mọ́. bí a ilé ìyá kẹfẹ́. o ti wí. ní kabili òbí náírì. kọ́kọ́ à ń òpè tó wúyi náà. bá كان فردا واحدا مطوينا فعل ربي للبرايا النافع أفاكم يا أنا سلام أبعين ilé àbọ̀gbọ́ ẹkún ó ní ẹlẹ́ àmúlẹ̀ ẹ má sunkún mọ́ ẹkún sẹ̀mbẹ́ lọ́nà tí wọ́n gbé gbà bàbá kan bẹ lójú ọjà ẹ sáfù mi múrí kan. múrí kan náà ni ọ̀nà yín. ẹlẹ́ àbọ̀ fún ọba ní lọ́ba lè lọ èmi lọ́ba gbé ó ní ẹlẹ́ ẹgbà wọ́n lọ́wọ́ yín solúsẹ̀ kù sí. tọ́ ẹ má jọ pọ̀ o. níwọ̀n níwọ̀n. wọ́n náà hmm. wọ́n ní ta sínú ọbẹ̀ àfa. bàbá àbá ti jẹ́ wọn ni wọ́n sùn. tọ́ hmm. tábà ti wá sùn pàkó sì lè gbó òòsà. Hmm. ẹ wá lọ mú ọbẹ̀. amákè àbò ah. sọ̀gbọ́ bàbá ẹ wá wá irun tí gbẹngbẹ ń sàlẹ̀. táti léhìá eh? táti léhìá ní táti léhìá ti eh, èyí tó bá bọ́ síbi gògóńgò ní eh. ẹ̀fọ́ àkọsọ ìkànnì báyìí fà wá ní àwọn ni mú wa ní àwọn ìfisẹ́ bàbá bá ń kẹ́ wútúbà yìí ní ọmọ rí lójú tíra. La ilaha illallah. Kọ̀kọ́ lẹ́tí fi nafsi yìí. Nígbà ń sọ sẹ́mi ara rẹ̀. Sọ́dà pàdé. Òdodo lọ́mọ yìí sọ. Ah, mo gbẹ́dọ̀ ọmọ yìí. Ẹ jẹ́ n ta lọ́pọ̀ mi wá ilé à. Àfa. Bàbá. Ilé àgánà tán. Hmm. Yóò máa sì tún jẹ. Hmm. Ọmọ yìí lọ pọ̀ mi pé lè bá fa. Ó lè di tàfà náà. Lọ́dọ̀ àwọn ọ̀kúnlẹ̀. Àfa yìí ṣe wọ́n bà mí jẹ́ fún yín ẹ̀gbà. Gbogbo nǹkan àbá ìléwọ́ káyé yóò bàjẹ́. Àfa mi kí ló dé ó ní mo rí àmọ́ wọ́n ti bà mí jẹ́ òní sọ káyọ̀ bàjẹ́ àmọ́ tó sọ. Ah! má jẹ́ ọ bàjẹ́. ọdẹ ìbúra fa. níyà wọ́n ti bọ̀ ọjọ́ sí mo bìrì ìfùdí. ó ní rárá. wọ́n ní wọn bá tà sí rẹ̀ gbogbo òun tó ń ti kí láyé kọ́ lọ́wọ́ dàrú. la ilaha illallah. ọgbà àfa náà mú. bàbá ó ní yìí ẹ lálejò àmọ́ lórí. wọ́n bá wá bí ẹ̀yin dá ẹ wọlé kẹ́ ẹ jẹun. ẹ ti sùn kí ni mo ṣe fún. ó ní bẹ́ẹ̀ ni ẹlẹ́yà ní bàbá kẹ̀kọ́ ló pẹ̀lú àwọn èmi náà máa rán sí. bàbá yìí ní kẹ́lẹ́ àwọn kó wá. ẹnì kan fi tọ́kì jẹun lánàá sẹ́kù tọ́kì lẹ́yìn. ó ní rárá yìí sì ń ṣe déédé. bó ní bàjẹ́ bá rán fún wọn ní kí ẹlẹ́yà máa bọ̀ ọlọ́wọ̀n ní kọ́ abẹ́rẹ́ bá kú. bàbá yìí ìdààmú ìdààmú hmm. bá ọgbọ́rú ẹ̀ rí ẹlẹ́yà kó délé tán ẹlẹ́yà kó jẹ kí n máa jẹun. ọ òjòkó orú ẹ rí wọn náà jẹ àhà ó ti tètè mi. àbá ń fura bọ. àbá ló ti dà báyìí. àjà ah, wa rẹ ọlọ́run ní èyí tí ìlú jẹun báyìí. wà á lọ dọ́là dání. dọ́là dání ó ní mo búrúkì ní owó ẹ̀ka kọ́ yá mi ta ti. àjà ah, ah, rán ma lọ. ẹ dákun lọ. iṣẹ́ gbọ̀nsẹ̀ nìyí. lẹ́yìn hmm. àbá lọ àbá àbá bu oúnjẹ lérí ọ̀dà wẹ́lú. ọ̀dà ni ọmọ ọlọ́mọ. ọ̀dọ̀ bẹ̀rù. wọn ikú ẹ ti jẹun ti jẹ díẹ̀. jẹun ọba ọ̀rọ̀ àfàṣe ọ̀rọ̀ àfàṣe. ẹyin tẹ̀ mọ́ sí nẹ́bílà ọ̀rọ̀ nẹ́bílà ọ̀rọ̀ nẹ́bílà kọ́ lónìí. ọ̀rọ̀ nẹ́bílà ò níbẹ̀ ni kaba yìí dé. ọba ń bẹ bẹ́ẹ̀ ọba sọ bàbá. bàbá yìí bàbá. bàbá wọ̀nyí bàbá kan mm. sọ̀kò lé paná nígbà tó dé àlẹ́ o. náà jẹ́ àtẹ̀bẹ̀lẹ̀ mọ́ ọ̀sà. ọmọbìnrin bá yọ̀ bẹ́ẹ̀ dé. àbá ẹ̀ ẹ̀mí ẹ̀mí ẹlẹ́à ni pé mo fẹ́ fa. inú gbòǹgbò ẹ̀mí àbá ni pé ń bọ̀ àdúgbò mi kí ni ẹlẹ́yà tó fẹ́ ṣe. kí ló tún ní ṣe. ìṣẹ́jú márùn-ún ti kẹ́ ẹjá sọ yókù dìgbà mi bàbá ti dé a sì ṣàdúrà ní tẹ̀lé yín ní tẹ̀lé yín. ọ̀dà gàgà náà fàkiri oh, eh. àfọ̀ tají ọgbọ́n àfọ̀ àsókè àfọ̀ tají ọwọ́ afọwọ́ kẹyà yóò yẹn nǹkan bẹ. bó ti gbé ọ̀bẹ sí bẹ́ẹ̀ bá bá dé wuya kí ló ṣẹlẹ̀ ń bẹ ọba dìgbà yìí. bàbá ń bẹ ń dòkó. wàlá tàkùsẹ̀ mọ̀lá ìṣẹ̀lẹ̀ dàbí ìlímù. ẹ mà gbọ́ gbà mí. bàbá ti dé ọjọ́ ti lọ. ọjọ́ bàbá ti sábà fún wa. kúlù kúlẹ̀ ìdàgànà àná òun bá ṣe òun lá. Baba, wa international missioner adamallahu hayatahu ọjọ́ ti lọ bàbá ó sì ṣàdúrà fún wa bàbá ní ọgbọ́n tàbí kílẹ̀ wí. ọjọ́ wọn lọ́jọ́ lọ wọ́n ti fà yín lásán ń bẹ̀ wọ́n ti fà mí lásán léyìí. àdúrà ló kù tá a sí. ẹ tẹ́wọ́ ká sì gbà á. bàbá làwọn ń tẹ̀lé yín kẹ́ ẹ̀ tí ì délẹ̀. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba. Baba ọkà ló darí wọn ní ká ṣàdúrà. ni wọn ní ẹ tẹ́wọ́ yín. bàbá ni ẹ tẹ́wọ́. Ah, bàbá ni ẹ dúró bàbá ni ẹ dúró. Ah, ah, bàbá ni ẹ dúró. tẹ́wọ́ ní àfa àbálẹ̀. ala o. ìdílé wọn wọn bàbá ni ṣàdúrà. wọn ni ìparí ọ̀rọ̀ ọlọ́jà àgbàlagbà. àmín. àdàkùn wàlà. àfa àtúgà. akramakumullah. bó ti gbé ọ̀gá ilé yàrá. ń dé wuya pé kò wọ́n fa àfàbàgbé wúyà lọ́ba gbọ́ ọbẹ̀ lọ́wọ́ ilé à. Allah. ilé à ẹ no comment. wọ́n ti wí bẹ́ẹ̀ kú ọlọ́pàá mi. ọmọ oh, wa ń sóde mi. àló tí mo sọ. ọ̀rẹ́ ni tí ọba dáná lọ́wọ́. kò tó pa mí ìbínú wa. ọmọ ń sóde mi. láìláha ìlọ́wọ́. àfọ àbádé la dùn yẹ kọ́sàbà. ọdún wẹ̀. lọ́ba dùn wẹ̀ lẹ́yà. ọlọ́wọ́. ọ̀pá. Eh àwọn fámìlì ẹ̀ lè àgbọ̀ irọ́ ni. ọ̀rọ̀ a màkìtúlà táǹgbà wọn. ọ̀rọ̀ a màkìtúlà. wọ́n bá a pẹ́ ni wọ́n ti pa á lóòótọ́. bàbá yìí bàbá. àwọn náà bá dá àfa dùbúlẹ̀. wọ́n ti wú ẹ̀. àwọn àbí àfa dìde mm. wọ́n lọ pa ogójì èèyàn níbi àwọn ilé àgbà àwọn yẹn lára bíbẹ ọkọ ìwádìí èèyàn ní àwọn afa ọmọ àgbàgbọ yìí bá tiẹ̀ lọ. kò ní lọ kí ni wọn balẹ̀ yìí jẹ́ tán wọn lọ. bàbá gbogbo tọ́fẹ́ bí yín pọ̀ tẹ̀sí gbogbo lórí ẹ̀rọ yẹn jú ẹ̀. ẹ lọ yanjú ẹ o. wọ́n pe ti jẹ̀bi jẹ́ pọ̀. ó ti fọ́lé ó ti ba nílé kálukú ti kọjú ilé sẹ́kù lé àwọn kìlọ̀ kálukú lọ́tọ̀ tó wọn fúnra wọn wọ́n nínú ilé. ẹnna samuwa. ẹnna samuwa. etí ìgbọràn. wọ ibà sọ́ra. ojú ríran. wọ ifo ara ẹ̀dá. èyí tàbí rà títà fi ń gbé jáde. kúlù kùlẹ̀ ìkàkà náà. àná òun bẹ̀sẹ̀ rẹ̀ àfáà tó ga. àrẹ̀sọ́lá wọn bá yín. àkìlélẹ́kàlámẹ́kà kí ló wí ọkùnrin yìí. àkìlélẹ́kàlámẹ́kà. a lọ bí àdúrà nù o. Adìlí kàlá mẹ́kà. Kálukọ́ mọ̀ sọ̀rọ̀ rẹ̀ níwọ̀n. Níwọ̀n níwọ̀n sókísókí. Mi kì í sá. Má jọ máa pọ̀ mọ́, má ṣàròyé púpọ̀ mọ́. Má ṣàròyé púpọ̀ mọ́. Lé ṣàyè Fatinu, iná ìlúwàrà kàlùkà. Ó gbé tí a bá tí òsibí tí òsibí rojọ́ òkè sẹ́ńtírì rẹ̀ pé. Mm, kò ní ìlà kan. Àyè mẹ́rin òyò Àbá yìí, àlùmọ́rì òkè lọ pé. Àyè mẹ́rin òyò Wọ́n máa mú ọmọ nìyẹn látàrí bí ọ̀rọ̀. Súnmọ̀ ìfúkọ́dù áàlìká ìfúkọ́dù áàlìká. Àfẹ́ yìí bàbá kọ́dọ̀ ẹ̀mọ nìyẹn máa ń pàdé ìparun. Látara ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bìlẹ̀ àìní ìdá. Àní rí ìmọ̀ aláyé sùn abẹ́nú ayé. Líka ó sì mi ìdá. Olùpọ̀pọ̀lọpọ̀ ti fẹsẹ̀ rẹ̀ ẹnu ní rẹ̀. Ẹnu ni kálukú fi ń kọ́ kí ìfitán mínàlà àṣìyá ìṣe ìfan àrífan. kálukú ọ̀rọ̀ lè ṣẹ̀ṣà fà ṣé wò lónìí tó ṣe ti sọ́jọ́ náà tó ṣe ti. ìfitán kálukú ọ̀rọ̀ ṣẹ̀ṣà. mínàlà àṣìyá. gbogbo gbogbo àwa tọ́lọ̀ ń ṣẹ̀ṣà lájẹ́ àgbà fún ẹja pé alihamudulilayi. alihamudulilayi. ṣé ìfan àrífan àfẹ́ yìí. Bàbá Sheikhan Arifan. Sheikhan Arifan. Orí ti nǹkan ọmọ yẹn ní àyínà lọ́kọ́ bá ọmọ yín ní àyín lọ́kọ́ rèé Mustapha Alibani. ìpìtọ́. ọmọ yín ní àyín lọ́kọ́ rèé. nínú àlọ́ àṣeyá. ọlọ́run kò kún kọ́kẹ́rẹ́ fún àlùbáríkà rẹ̀ sí. ṣé ìfọ̀n àárín. ìyẹn bàbá sí mímọ. lọ sẹ̀sà àbá yìí. bàbá láti ní ṣé gàfà. àfà kan. àárí àárí fáwọn. lẹ́ni ọmọ. àárí fáwọn. mo ti wí. bí mẹ́ta ilé wọ́n máa ká àríjì ìlú rọ́fà. ọmọ nà tá a gbà wọ. ó sì mọ̀ yín tá a bá jáde. ọmọ nà tá a gbà jáde kìí ṣe ilé awo bá. èyí ò ń kọ́ kìí ṣe ilé mẹ́tẹ́lẹ́ kìí ṣe ilé bí. bàbá ń dakọ ọmọ bá ti wọlé ah. ọmọ bá ti jáde. Mm, síwájú ọlọ́run bàbá. ẹni tọ́mọ̀ bó ti mú ọ dé gbangba ọlọ́run kọ́ lóhùn ní ìwọ ni. ìwọ ni. tó o tún mú ọ jáde padà tó o ní sílé ibu. má dàgbà òun là ń wọ́n làfà. gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin àfa gbogbo àfa àtọ́jọ́ máa dé ló yọnu. àfa wa ibùdó kan hmm. yí àjẹwùsí. ọlọ́nkọ́ kẹ́sì. kọ́ọ̀là kí ni wọ́n wí. ó ní lẹ́tà mi lẹ́tà mi hamad dunya. Hmm. wọ́n gbà yí àfa yìí. baba ah, lẹ́tà mi hamad dunya. masha Allah. má kó ayé lẹ́kàn má kó ayé sẹ́yìn. má kó ayé lẹ́kàn. Ah, má jọ àkólé kan jọ jẹ́ tayé fa inna ha lillah. Allah ọlọ́run mi ọlọ́run mi kọ̀ọ̀tún kan. wala ta'mil hamma rizqi. Hmm. Hmm. ọgbọ́ bàbá ah mo gbọ́dọ̀ ní mo gbọ́dọ̀ ní àpélékàn owó àpélékàn àsìkí hmm. dandan gbogbo ọ̀nà tí bàbá gbàdé mo gbọ́dọ̀ ní tí ọjà àwọn okó sùn sáré mọ́. àfa yìí bàbá àfa ni má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ wa innahu minallah tó gbọ́dọ̀ ọlọ́run ní tiwa ìjọba wọn òní pé lágbájá wọn fún lágbájá ní ìfún wala tahmil hammal mustaqbal. ayyakumullah. má gbé fún tọ̀lẹ́ mi. àwọn ọ̀la wa ọ̀la mi ọ̀la lẹ́ fa innahu bi yadillah ọwọ́ náà lọ́la wà o. masha Allah. ta lẹni tí ò ní ọ̀la ta lọ́wọ́ gbọ́dọ̀ fún ọlọ́lọ́mọ. ìfitọ́. oní ni ẹ tó sí. ẹ tó ní sí. mi náà lẹ àṣìyá. Kọ́lùkọ́ ló ṣe sà, tàbí nílẹ̀ fà tí ó da ọlọ́mọ. Bímọ dákìlì. Àtinú àtìta. Bàmà kárì délé kúrú fàtì. Tó ń kí gbogbo àgbákò tó bá bá wọlé kò ní tí ọ̀sìn tó ti ní sàgbákò ọlọ́mọ. Máa kẹ́kọ̀ọ́ kẹfìrà. bàbá yìí bàbá bákan náà sábàtà rẹ kọ pákó báyìí kọ ọkọ tètè. nígbà wo di ni mo yí dàrú. bàbá yìí bàbá ọfẹ mú yàrá àfa ọwọ gbogbo ọmọdé ń tẹ̀lé wọn sórí rẹ. ha mina ni mo di mo yí dàrú. ọfẹ mú yàn ní àfa ọfẹ mú yàn ní godfather. ẹ alágbàálẹ. gbogbo tí wọn ń tẹ̀lé kọ. o ah. ti kọ́kọ́ àgbákò báwọn ti ń tẹ̀lé. ìwọ́n aróyìn ẹ̀wọ̀n. òun lọ́kọ́ àwọn ọmọ rẹ̀ lọ́tí. yé òun lọ́kà àwọn ọmọ tó ẹ̀ jìbìtì òun lọ́kà wọn ní fọwọ́ nine òun lọ́kà àwọn ẹ̀rẹ̀ sí ilé awo káwo ẹ̀ lọ́dẹ sáwo ni. wọ́n tẹ̀ bẹ́ẹ̀ jọ̀sí rọ́. irú ẹlẹ́yìn sàbàtàrẹ kọ́ sáyìn. wọ́n mú délé wòrí dà ń. àbáyé bàbá gbogbo àwọn tí ń tẹ̀ ló ti sọ ní lé nínú ìmúdí ìmú ìdáhùn. sẹ́fún tèfètèfè. má gbé. káfíńrọ́ iná mi ń sá kìíní ìwọ bá. àbá yìí bá a ti máa sá tèfètèfè fún àwọn ẹranko afaniya bẹ́ẹ̀ lọ sá fún àfẹ́. ló fi dáa kí o gba àbá àtọ́ba lọ́mọ kéwọ́ hùwà rẹ̀ lọ́la ní hùwà àwọn tó bí a mọ́ ìwà yín ló kùtà mọ́. àti gbàgbé ìwà àwọn tó bí wa ok. ẹ̀yin àfa wa ìwà yín lókun tá à ń wù ló fi dá kẹ́ẹ̀kú wa rẹ. báwa bá a ti ṣe. báwa bá a ti ṣe ni báwa bá a ti ṣe. ehi mele hama wahida ehi ah. mele hama wahida. kálukú ọ̀rọ̀ ní àpọ́nlé kẹyọ. lọ́la naam èwo ni rí. òhùwà sọ̀ngbọ́. bàbá kẹ́yìn fàtúrì dè lọ ha. kí ló ṣe tí ó yọ ọlọ́run nínú. kí ni tó ṣe tó dùn mọ́ lọ́wọ́. Hmm. lẹ́ànàkà torí pé ìwọ. lọ́wọ́ àrùdẹ́ ìta. Law àwòdẹ́yìntà lọ́ha bọ́ọ̀ bá lè sin tó gbòmọ́ lọ ọ̀rọ̀ di yà láwọn àǹkà ọ̀rọ̀ wọn yọrí sí ọ hmm. wọ́n àrídọ́ ọ̀ka yọ̀ọ́ múnú wọn náà dùn wọ́n kà fà kà yọ̀ọ́ tó ọ níbi tó dùn ẹ̀ka yóò tó ọ níbi tó dùn orí ọ̀ka yóò tó ọ ilé bàbá rẹ yóò tó ọ ládàgbò rí yóò tó ọ nínú òlù rẹ yóò tó ọ. a ní ọ̀rọ̀ bá gbọ́ ẹ̀fọ́ rọ̀ ọ́ lọ bàbá yóò fi kí n yóò tún rọ̀ lọ́rọ̀ yóò tún rọ̀ lọ́rọ̀ ṣé wọ́n gbọ́ báyìí ẹ̀yin ọ̀rọ̀ bá ń dùn àìfọ̀ ọ̀rọ̀ lọ jáde in ka gime ka hoyar sun idan ka dubi ya baka ga dutse ba ka tabbata ya taka dutse ne wannan karin magana ne malam duk wanda ya gushi gano sai ya kwana a kasa ban da tabaru ina duk wanda ya fushi gado sai ya kwana a kasa wallahi sai kwana a kasa idan bai tabaru ba idan fitsari dole ce kaza ta yi mu gani eh. haka ne àbá yára mo ti gbé yín ládùúgbò wa yányán àyájọ́ àgbà nìkan lẹ́nu tẹ̀lé wa lọ́bẹ̀ bàbá nìkan lẹ́nu tẹ̀lé wa lọ́bẹ̀. Àtìrámù kúmọ̀ ní kẹrí. Ọlọ́mọ sàjárì yí pé. Àmín. Àlùbáríkà ọ̀la àdéhùn Muhammad. Sábà wà bọ̀ ní ìwòsàn. Bàbá ẹ̀yin lẹ́jẹ̀ ẹ̀ máa sa wọn lóògùn olóhùn. Ìrìn wọn wọn gbogbo táàtì ẹni látòkèdè àtòkèdè. ìsọkùnrin ìsọbìnrin onílẹ̀dún ní àlẹ́dún ní àwa ẹni bá rò òkú òyìn tó fẹ́ kẹ̀yìn ọ̀fẹ́ ẹ̀yìn òkú. lọ́la ìsítà bí ìsùnkún pẹ̀lú iye rẹ̀ wá. ẹ̀yin lè jẹ́ àṣà wọn. bàbá tiwa ẹ̀yin lè jẹ́ àṣà wọn ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ má ṣàwá lórí ọlọ́run. gbogbo ọ̀tá tí ẹ ní látòkè délẹ̀ ẹni bá ló kúrò yìí tó fẹ́ kẹ̀yìn tó kú láláyé sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iye méjì ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ má ṣàwá lórí ọlọ́run. Pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ ọ̀gbọ̀n wàrà tìrì wáwáwá ti wá wá àpapọ̀ àpapọ̀ wọ́n wọ́n wọ́n wọ́n ẹ̀yìn lẹ́yìn. tó fẹ́ kẹ̀yìn ó kú lọ́la yìí síta fi sùn pẹpẹ lù bí èrò yìí ẹ̀yin sọ̀rọ̀ èmi ni mo bí wàláyé èmi ni mo bí kọ́ máa lọ bẹ́ẹ̀. èmi ni mo bí wàláyé èmi ni mo bí. àbọ̀lẹ̀ nípa dára àbí ìsìnyàrá ni. èmi ni mo bí. ọmọ tó kéwú èmi ni mo bí. èyí tó kàwé ọmọ tó kọ́ṣẹ́ ọmọ tó ní tẹríba ọmọ tó ṣe bá lé ọmọ tó ṣe ránṣẹ́ ọmọ tó ṣe múròdé ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ ìtìjú ọmọ ẹni bá dára àmì ìṣèyọrìnì ìdíníbóbí ó dáná ọmọ mi kọ́ wà láàyè mi ọmọ ọmọ tí ń pàgbó ọmọ mi kọ́ ó wà láàyè mi ọmọ rí olórí ikú ọmọ bá èsè gbogbo ọmọ tí ń pàgbó ọmọ tí ń mutí ọmọ ìjàgídíjàgan ọmọ ìyàdá yọ̀gbẹ ọmọ àlè tí kìbọn ọmọ adéwì ọtí dàlérú ọmọ ayídàdúrú ọmọ ayédèrèdè ọmọ ajágbàjàgbà ọmọ káwọn káwọn. ọmọ ìbíbá eléyìíbù ọmọ káyé ìṣèlú ọmọ ìbíbá. yé ó dáná ìyá mi ní wàhálà yìí òun ló bí mi ìyá dáadáa. ìyá mi ní wàhálà yìí òun ló bí mi ah. olóyè ìyá dáadáa yé ìṣàdùn àwọn ìyá mi ni ìyá rẹ̀ mi ìyá mi ìyá tèmi ìyá mi ìyá tó ní ìmára pẹ̀lú ọmọ ọlọ́mọ ìyá tí ò lójú oorun àdúrà lọ́sàá tòru ìyá mi ni olóríire ìyá tarayé ṣàdúrà fún. ìyá mi ni. a ó dáná ìyá mi kọ́ wàláhí mi ò gbé ìyá tí ń ṣe pé. ìyá mi kọ́ wà láì mi ò máa rí olórí fún ìyá tarayé ṣe gbogbo. Ìyá mi bá ìyá àjẹ́. Ìyá mi bá gidi lọ́sàn-án. Ìyá ó bá dalẹ́ abẹ́yẹ. Ìyá túlé túlé. Ìyá òtúbà gbèdé. Ìyá múnábìkì. Ìyá aláròká. Ìyá oníbàjẹ́. Ìyá ọmọlẹ́pẹ́. Ìyá mi kọ́. ọmọlẹ́pẹ́. Ìyá mi kọ́. olóyìnbó ìyá dára lè ṣe ìgbé fún. Ìyá mi ó dáná bàbá mi ní wàláhì òun ló bí mi bàbá dáadáa bàbá mi ní wàláhì òun ló bí mi ah. olóyìnbó bàbá táyé sàkàkù bàbá mi ní ah. bàbá rẹ bàbá bàbá tèmi ó bá dọ̀rọ̀ ẹ̀sìn nínú mọ́ṣáláṣí ká máa kẹ́hùn léde ká tóbi mọ́ra ká má jẹ́ bí ó bàjẹ́ ká má jẹ́ ilé ó dàrú olórí ilé bàbá dára lè ṣàtàkù. bàbá mi ni. ó dáná bàbá mi kọ́ wàláhì mi ò mọ̀ ti mú ti. bàbá mi kọ́ wàláhì mi ò mọ̀ bàbá dára lè ṣèlú bàbá ni bàbá ti ń mutí bàbá ni bàbá ti ń tàgbó bàbá ni wọ́n ń ta tẹ́tẹ́ bàbá ni ta bàbá jẹ̀bú bàbá ó ta nàìjíríà bẹ́tì bàbá ni ta náírà bẹ́tì bàbá ó ta ajá wá bàbá ni bá ajá tù bàbá ni bá ajá tírì bàbá ni bá ajá fọ́ bàbá mi bá olórí mú bàbá dára ẹ̀ ń ṣe ìwé fún bàbá dé ó dáná àfáwọn mi wàláhì òun lọ́kọ̀ mi ṣé màmá ni. àfáàdé ni wàláhì òun lọ́kọ̀ mi. olóyìnbó àfá àtàràyé ìsàjọ àpò. àfá mi ni. ìgbà wọn mi ni. oníwàṣẹ àgbáyé. àfá mi ni. bàbá wa lágége. àfá mi ni. bàbá wa lágàjì. àfá mi ni. bàbá wa ní sóró. àfá mi ni. omiyan. àfá mi ni. Àbá mi ní olóríire àbá dára lè ṣàdúrà fún. Àbá mi ní. Ha ó dáná àbá mi kọ́ wà láì mi ọ̀gbọ́n àbọ̀tí ló ṣe. Àbá mi ko, wà láì mi ọ̀gbọ́n rí. Olórí ikú àbá dára lè ṣe ìwé fún. Àbá mi àbọ̀tí ló ba, Àbá mi àbá mi tó ṣe bá. Àbá mi àbá mi tó ṣàwó. Àbá mi àbọ́mọ ọlọ́mọ àbá wùkú wùkú àbá àdínkàyàrú àbá àdínlọ sókà àbá àdínlọ sókà olórí ikú àbá èdè àbá ìkọ̀wé.